ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها <clears throat> إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، ترى شرح أصول السنة للإمام أحمد بن محمد بن حنبل عليه رحمة الله تي أمباك كارلو نبي تي أكانيوني lọ قال المصنف رحمه الله والإيمان بالحوض <clears throat> والإيمان بالحوض وأن لرسول الله حوضا يوم القيامة ترد عليه أمته أرضه مثل توله مسيرة شهر آنيته كعدد نجوم السماء على ما صحت به الأخبار والآثار من غير وجه آه الإمام أحمد عليه رحمة الله níbi tíra wọn tí wọ́n pè ní ṣọ́rìhù òṣòlù súnna àlàyé nípa àwọn nǹkan tó jẹ́ ìpìnlẹ̀ súnna tó ti gbàgbọ́ àwọn ti ẹ̀rú ẹni tí ó bá ti gbàgbọ́ laysa min ahliya ẹniyẹn kìí ṣe onísúnnà nù kìí ṣe onísúnnà kí ni nǹkan náà Imam Ahmed wọ́n ti ń kà ní oríṣiríṣi bọ̀ látìgbà tí a ti bẹ̀rẹ̀ tíra tí a ń kà yìí nínú àwọn nǹkan tó wá fẹ́ ká túmọ̀ lónìí òun náà ni nǹkan

nínú àwọn kan náà ni sheikh ní wil imanu bil hawd kí yíò nígbàgbọ́ sí hawd sí àbàtà yẹni pé tí wọ́n pè ní àbàtà òun náà ni àbàtà ibi ká ní pé dámọ́ pé lábàtà ní pé omi omi tó ṣe pé ọlọ́run ọba yóò jẹ́ kí omi yẹn yóò jẹ́ ibùdarí sí fún àwọn tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama alhaud anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé rẹ̀ ó sì wà nínú àwọn hadithi rẹ̀ ní oríṣiríṣi tó sì pé anabi sallallahu alaihi wasallam ó sọ débi pé haud yìí anabi ṣàlàyé bí ó ṣe rí bí ó ṣe fẹ̀ yẹni pé omi tí yóò jẹ́ omi tí àwọn ẹni ọmọ àlìjánà àwọn ẹni rí tí wọ́n mu ní ọjọ́ gbìndì alkiyama ilé yóò ṣẹlẹ̀ síwájú kó tó di pé wíwọ àlìjánà yóò ṣẹlẹ̀ ṣéèkì ni wal imanu bil haud ìnígbàgbọ́ sí omi àbàtà tẹ́ à ń sọ yìí ara nǹkan tó ń jẹ́ ìpínlẹ̀ àkídà ni ìpìnlẹ̀ tí a gbọdọ̀ dì má ẹ̀míyàn kíní kan bẹ tí mo fẹ́ kí ó yé wa níbi ọ̀rọ̀ yìí tí a bá ń ṣàlàyé ipe nǹkan yìí ipe ìpìnlẹ̀ àkídà ni lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a ohun tó fà òun ni pé ní ìpìnlẹ̀ tí anábì sallallahu alaihi wasallam tí náà ni anábì sallallahu alaihi ló ṣàlàyé fún àwọn sàhábà gbogbo náà sì gbá ní ọwọ́ annabi sallallahu alaihi wasallam tí ó sì sí pé àyín yẹ̀wò àbí àyín jiyàn rẹ̀ àmọ́lẹ́yìngbà tí àwọn sọ̀hábà lọ tó di pé àwọn èèyàn ń dé lẹ́yìn wọn oríṣiríṣi ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn ló di pé àwọn kan sọ pé làákà ìta wọn nílà àwọn ọmọbí sẹ́sìn ara tí àwọn sì bèèsì làákà àwọn lé ń pin táwọn bá ti fojú àwọn lé rí báyìí táwọn fojú àwọn rí báyìí tọ́kà ṣe pé wọ́n kà máa sàlàyé fáwọn ní pé kí ní yìí ń bẹ àwọn ní gbáǹtà wọn ara nǹkan tí wọ́n gbà wọn náà ni alhaud nínú àwọn ìjọ kan tí wọ́n dìde lẹ́yìn ìgbà tí àwọn sọ̀hábà lọ́tán sòrú ẹ̀ náà ni ó ń ṣẹlẹ̀ tí tó fi di àsìkò àwọn imam kò sí nínú so ẹni yẹn kò sí nínú ẹni tá a lè sọ pé ẹni yìí ọgbà súnà nabi sallallahu alaihi wasallam gbọ́ náà ni sheikh fini wal imanu bil haud ara ìpínlẹ̀ tó ń jẹ́ súnà òun náà ni al imanu bil haud kí o nígbàgbọ́ sí omi àbàtà aljanna táwọn afá ń ṣàlàyé al wọ́n ní òun náà ni al kawthar tọ́lọ́wọ́ bá sọ ní alkùrán ipé inna a'ataynaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar omi yìí náà lọ́wọ́ bá ń rífà sí pé inna a'ataynaka al-kawthar dájúdájú àwọn lọ́wọ́ bá àti fún wa nábi ní eléyìí ni min afdal mamtanna bihi Allahu bihi ala abdihi muhammadin sallallahu alaihi wasallam nínú nǹkan tọ́lọ́wọ́ bá fi ta anabi sallallahu alaihi wasallam ní ọrẹ tọ́lọ́wọ́ fi pán anabi sallallahu alaihi wasallam lè tó bá di ní ọjọ́ gbìndì alkiyama àti látàyé ń bí ọ̀nà ni alhaud torí pé kí ni anabi sallallahu alaihi wasallam àwọn kan bẹ tó pọ̀ lóríṣiríṣi tó yí pé ọlọ́n ti special rẹ̀ ní àpọ́nlé fún annabi sallallahu alaihi wasallam yàtọ̀ fún gbogbo àwọn annabi mi alárù rẹ̀ ní ashafa'a al-kubra ìṣìpẹ̀ láńlá tó ṣe pé kò sí ẹnìkan nínú àwọn annabi ọlọ́wọ́ ọba tí ó lè ṣe ìṣìpẹ̀ yẹn àfi annabi sallallahu alaihi wasallam òun náà ni annabi sallallahu alaihi wasallam ń sọ pé al-maqamul mahmud ẹ máa bẹ Ọlọ́run Ọba fún mi wasalillah aliyalwasilata walfadilata walmakamil mahmud ẹ máa bèèrè ipò ẹ̀yìn yẹni pé aṣàfáà ìsìpẹ̀ tí èmì ànẹ́bì tí ń dúó níwájú Ọlọ́run Ọba tí máa kọ́kọ́ fi so ìjọ ìná ń pè ní almakamil mahmud torí gbogbo ànẹ́bì Ọlọ́run àwọn tó jẹ́ àwọn ọlọ́lá nínú wọn náà ni gbogbo mi ènìyàn lọ lè dàbá wọn nígbẹ̀yìngbẹ̀yìn gbogbo wọn sọ pé àwọn ò lè déwájú ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam òun ni gbogbo mi ènìyàn wà lọ sọ́dọ̀ rẹ̀ kẹ́yìn òun ni wà á sọ fọ́lọ́n pé ọlọ́run bá mi ṣàmójúkò fáwọn ìjọ yìí tí ẹ sánú wọn bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn so eléyìí ni ash-shafa'atul kubra tó ṣe pé kò sí ẹnìkankan tó lè ṣe àfi anabi sallallahu alaihi wasallam inú nǹkan tọ́lọ́n fi pa ànábì lè ń jọ ènìyàn ní ọjọ́ gbìn alkiyama ṣùgbọ́n kan náà ànábì tún nínú nǹkan tọ́lọ́n owó tó fi ọ̀nà ìmí ànábì sallallahu alaihi wasallam omi ni àkọ́kọ́ ẹni tó ṣe pé wọ́n kọ́ sílẹ̀kùn aljanna fún nínú wọ́n ni wa anna li rasulillahi hawdan sheikh imam ahmad alayhi rahmatullah wọ́n ni ó ń bẹ fún annabi sallallahu alaihi wasallam hawda omi yìí yawmal qiyama tó bá di ní ọjọ́ gbẹ̀ndẹ̀ qiyama tẹ́rìdò àìlẹ́yìí ummatuhu tó ṣe pé àwọn àlèhúmà náàbì àwọn ni wọ́n ma mú omi náà wọ́n ma mú omi yẹn tẹ́rẹ̀dù àlẹ́yìí ummatuhu wọ́n ṣẹ̀rí lọ́bẹ̀ láti fẹ́ lọ lè máa mú arduhu mislatulihi arduhu mislatulihi masirata shaharin alimamu ahmad alayhi rahmatullah wọ́n ní arduhu bí omi ṣe fẹ̀ tó gẹ́gẹ́ bí gúgùn rẹ̀ náà ni yẹn ni pé àti lẹ́ǹtì rẹ̀ àti brẹ́tì rẹ̀ dìde kan náà ni wọ́n masirata shahrin wọ́n lọ jẹ́ ìrìn ìrìn oṣù kan ìrìn oṣù kan náà lè yóò fi rìn yẹni pé fífẹ́ rẹ̀ àti gúngùn rẹ̀ èyí tí imamu ahmed sọ yìí kò í ṣe pé àrùnú wí àbí àrùnú sọ bóyẹ̀ ni pé nǹkan tó wà nínú ọ̀rọ̀ tí anábi sallallahu alaihi wasallam sọ ni kọ́dà kí tó ṣe yẹn nìkan anábi sallallahu alaihi wasallam ó tún ṣàlàyé rẹ̀ ó ní àníyàtuhu ka'adadi nujumi sama àwọn abọ́ rẹ̀ tó ṣe pé àwọn kọ́ọ̀pù ní jẹ́ àníyàtuhu àwọn kọ́ọ̀pù táwọn yóò fi mú kàádẹ̀dì nùjúmi sàmà ọ̀pọ̀ wìnì kìkìn ọkọjá kíkà gẹ́gẹ́ bí ọdá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ bí ìràwọ̀ ojú sánmà ni yẹn ni pé mi ò rí mú kò sí mbẹ̀ alama sahhati bi il akhbaru wal atharu الحديث توا لا تدع النبي صلى الله عليه وسلم او او لا لا فيها طبعا الاخبار او اخبار تحتمل حديث النبي صلى الله عليه وسلم وحديث غيره طبعا سوقي الاخبار ابي الخبر يلي سوقي الخبر عن النبي صلى الله عليه وسلم يلي سوقي الابر الخبر عن sọ̀hábà àbí alkhabar anitabi'in tí ó lè ní khabaru yìí ó yàtọ̀ sí kí ní pé hadith tí a bá ní hadithi annabi nìkan náà ni wọ́n ma ń lò fún ní hadithi yíò hadith annabi ni àmọ́ tó bá ní khabaru yìí èyàn lè sọ pé khabar tó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà bákan náà ilé ní khabaru yìí ó òun fẹ́ nítúmà alẹ́ hadith òun wà special fún annabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al'atharu al'atharu alèlú fún àwọn ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam àmá àwà ń yan ipé atharu yíò látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ló ti wá so bákanáà atharu atharu wọ́n tó lè lò fún sọ̀hábà

ọ̀pọ̀ gan wal athar àti ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà tí àwọn náà gbà láti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ipe ọ̀pọ̀ gan min ghairi wajhin kò kí ń ṣe ojú kan yẹni pé àwọn ọ̀nà tó gbà wá ọ̀pọ̀ ní oríṣiríṣiríṣi nínú àwọn hadith tí ní pé yẹni annahu min almadinati ila sana'a bàtà nàbí ń júwe kíní fún wa health gẹ́bí ó ṣe fẹ̀ tó anábi ní ó tó láti sana'a sí madina láti madina sí ìlú kan tán pè sana'a yẹn ni pé ní yaman yaman so anábi ṣàlàyé rẹ̀ báhùn bákanáà ń bómi anábi tó ní wa min ailati wa min ailata ila sana'a láti lukatan pè ní Aila ó dé lukatan pè ní Sana'a so tí Ànábì sallallahu alaihi wasallam tó tún ṣàlàyé ipé ṣẹ̀pọ̀ sọ pé gúngùn rẹ̀ ìrìn oṣù kan ni ó túnmọ̀ sí pé láti Madina sí Sana'a bí ìrìn oṣù kan náà lè yóò fi rìn tọ́ bákanáà nínú àwọn hadith tó tún wá bí tó bá dé gbìndàl kìyàmà Ànábì sallallahu alaihi wọ́n ma lé àwọn kan tó bá díjọ́ gbìn alkiyama kú níbi omi yẹn torí omi yìí gẹ́bà náà ṣe mọ̀ nílé ayé tí ẹ bá ṣe wàhálà tí wàhálà yìí pọ̀ èyàn pẹ́ nínú oòrùn oòrùn yìí pọ̀ in tí ó ma wùyàn ṣe tí ó ma wùyàn fẹ́ mu òun náà omi kódà tí ẹ bá ṣe wàhálà kìí sí oúnjẹ nìyẹn so látara pé kí ni èyàn ti ṣe àwọn wàhálà lóríṣìíríṣìí pé èyàn wà láàrin èyàn ti rìn láàrin àjò àbí yàn rìn nínú oòrùn bẹ́ẹ̀ ni fìtínà wàhálà tó bá ṣẹlẹ̀ sí oníkálukú ní ọjọ́ gbìn alkiyama lára tí ó jẹ́ ìrẹ̀ǹgbẹ́ òun náà ni omi yìí anábi ni wọ́n ma lé àwọn àkan kúò níbi odò yìí tán bá fẹ́ mú ń bí omi yìí wọ́n ma lé wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń da ẹran bọ́n ṣe ma ń lé ràǹkúnmí tó kẹ́ tán bá wùpẹ́ ìtò mú ìtò tí wọ́n lù tí wọ́n lè kú níbẹ̀ àbí o ti mú kan lómi

wọ́n ma sọ fán nabi sallallahu alaihi wasallam ipé innahum qad badalu wa ghayyaru yẹni pé àwọn ẹni yìí wọ́n ti yí padà lam tadri ma ahdathu ba'dak wa nabiya ọ mọ̀ nǹkan tán padà ń ṣe mọ́ lẹ́yìn gbà tí wọ́n lọ́tán ni ghayyaru wa badalu wọ́n so anábì ní anábì wà dákẹ́ ṣùgbúrú àwọn yìí òun náà fi rìnlẹ̀ pé àṣẹ hadithi haud in bẹ ní ọjọ́ ìgbìndà kìyàmà yẹn ni pé haud ń bẹ kọ́dà níbi riwaya mi anábì sọ̀sọ́lám ní pé alhaud ìbẹ̀nu sọ̀yí muslim pé tèmi ọlọ́wọ́n bó fún ìmì ànẹ́bìsọ̀lọ́sọ́lám tó bá jọ́gbìn alkiyama tí àwọn alẹ́ tó pé gúngún rẹ̀ anábi ṣàlàyé pé oṣù kan anábi wá ní àwọn kọ́ọ̀bù rẹ̀ ó dà gẹ́gẹ́ bí adadun nujumi sama gẹ́gẹ́ bí òǹkà ìràwọ̀ sánmà wọ́n ní àwọn kọ́ọ̀bù rẹ̀ yẹn mina dhahabi wal fidda àwọn ètò wọ́n fi gold àti silver náà ni wọ́n fi ṣe wọ́n so tó pé náà lọ́wọ́n ni wọ́n fi ṣe àwọn nǹkan tá ma fi mú ẹ́rí pé anábi sallallahu àbí sílfà kí wọ́n fi mumi láyé àbí kí wọ́n fi jẹun ara tí a lò fún tó bá di ọjọ́ gbìn alkiyama kọ́lọ̀ kó fi wá sínú wọn òun náà ni irú láti fi rúrùn nǹkan báyìí láti fi mumi tọ́ òun ni pé àwọn ní pé ọ̀rọ̀ nípa haidu yìí kí wọ́n lé àwọn kan padà ní ọjọ́ tí wọ́n ní jẹ́ kí wọ́n débi odò yìí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìgbà tó ń ṣàlàyé nínú al-Qur'an ọlọ́wọ́ bá ní wala takunu kalladhina tafarraqu wakhtalafu min ba'di ma ja'ahumul bayyinat olúwa ní ẹmọ́dà gẹ́gẹ́ bí àwọn tó ṣe pé wọ́n yapa tí wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti rí àlàyé ẹni kí òjíṣẹ́ ti wá dé bá wọn lẹ́yìn ìgbà tó jíṣẹ́ lọ tán wọ́n bẹ̀rẹ̀ sí ní pínra wọn yẹ́lẹ̀yẹ̀lẹ́ ọlọ́run bá ní wa ulaika lahum adhabun azim olúwa ní àwọn ẹni wọ̀nyí ìyà ńláńlá náà ni ó jẹ́ ti wọn ọlọ́run wá ní yawma tabyaddu wujuhun ní wa taswaddu wujuhun àwọn ojú kan wọ́n dúdú ọlọ́wọ́n ni fa amàlàdínà sọ́wọ́dàtí ojú uhum kẹrẹ àwọn tí ojú wọn dúdú tó kí gbogbo ojú wọn sìgìlà ni yóò dúdú ni olúwa ni akafartum ba'da imanikum ẹ ti jẹ́ kèfèrí yẹn ni pé ẹ di kèfèrí lẹ́yìn ìgbà tí ẹ ti kọ́kọ́ ní ìgbàgbọ́ tán fadhukul adhaba ọlọ́run ni ẹmọ bẹ̀rẹ̀ ẹ máa jẹ ìyà bima kuntum takfurun látara pé ẹ ṣe kìfìrí sọ́lọ́wọ́n ọba ọlọ́ni wa ammal ladina ibiyaddat wujuhum kẹwàárí àwọn tí ojú wọn dúdú àtójú wọn funfun wa ammal ladina ibiyaddat wujuhum àwọn tí ojú wọn funfun fafi rahmatillah um wọ́n ma gbé bẹ́ẹ̀ so ṣe pé Ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n lé àwọn àlèhùnmọ̀ kan pò níbi omi yìí ìgbà tó bá ń ṣàlàyé yìí tó ń ṣàlàyé àwọn tí wọ́n lé àwọn àfáà ń fi ipé àwọn wo ni wọ́n lé kò níbẹ̀ bàtà Ànábì ni ashabi ashabi kí àwọn èèyàn mi a ma sọ pé ẹ̀ẹ̀mọ̀ nǹkan tí wọ́n ti dálẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn afáwọn náà ni ọ wà fún ẹ̀ẹ̀mọ̀ntán ti dálẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn afá ní alákọ̀ọ́kọ́ ni pé innahum ahlurridda àwọn làwọn tó ṣe pé lẹ́yìn gbà tí anábi kú tán anábi mọ̀ wọn pé mùsùlùmí làwọn eléyìí kó tó jáde láyé kí a ah, sọ ábà mi lélẹ́yìí àwọn ni ahlurridda àwọn làwọn tán padà páwọn ṣe islamu ma lẹ́yìn gbà tí wọ́n ti kọ́kọ́ gba islam lọ́wọ́ anábi sallallahu alaihi wasallam irú àwọn tí Abubakar bá já tán láwọn oníyọ zakama tí ogun wọn jẹ́ gazọ́tò rẹ̀ dà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pín tánàbì ti dáwọn mọ̀ní ànábì ti mọ̀ pé ah, àwọn èèyàn mi lélẹ́ ah, ni ẹ mọ́ lé ni ọlọ́run ọbọ̀ ni pé ah, àwọn màláíkò ni ọmọ wọn ni wọ́n ti padà yí padà so léyìí àwọn afáàmọ́jíká kẹ́kọ̀ọ́ irú anábi sallallahu alaihi wasallam òun gan ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tó ti kú ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tó ti kú tọ́pọ̀ náà ìbámọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ní yóò ti mọ̀ pàwẹ̀ nìyẹn wọ́n ti ṣe nǹkan tí ọtakò nǹkan tí òun fi kalẹ̀ fún wọn àwọn ìpín àkọ́kọ́ nù àwọn afámi ni pé وأدخل فيهم غيره أهل البدعة سواء كانوا كيشي أوني ردانكا أوني بدعة àwọn tán jẹ́ aládáadáalẹ̀ yẹn ni pé torí pé níjọ́ yẹn náà wọ́n ni ìrìwáyà mi tó wá ní pé ànábí ọmọ sọ pé ummati ummati ipa àwọn ẹni yìí ìjọ mi ni wọ́n so wọ́n ní kọ́rọ àwọn màláíkà àwọn èèyàn wọ́n á bí pé bóò ló ṣe wá àwọn èèyàn wọ́n á bí ànábì pé bóò ní ó ṣe dáwọn mà tó bá dọjọ́ gbé nàlàkìyàmà bóò ló ṣe dáwọn mà bí tán bá ń lé wọn bóò ló ṣe dáwọn mà wọ́n ní à ṣé tí èèyàn bá ní ẹ̀sìn tí ẹ̀sìn kan wà tó ń jẹ́ ìtí ó ní ìlà lójú tó nílà funfun ò ní dámọ̀ láàrin gbogbo àwọn ẹ̀sìn yòókù kó ṣe lò káwọn ẹ̀sìn ó tó sẹ́ẹ̀ ní dá ẹ̀sìn tó ní ìlà ní ojúṣẹ̀ ní dáàmà ni wọ́n níbẹ̀ ní àdàmà ó túnmọ̀ sí pé àmì ìjẹ́ àlèwúmọ̀ tóun yọ́ wà lójú gbogbo àwọn èèyàn tó wọ́n fi dáwọn àmà tó bá ti wárí wọn wárí pé àwọn tẹ́ ń lè yà mí pálíwúmọ̀ mi ni wọ́n láti rí ìgbádùn tí àwọn tán bá ń tẹ̀lé ọgbọ̀dọ̀ rí sùúrù ẹ̀ náà ni àyà tí mo kà ní ẹ̀kan ipé ọlọ́run sọ pé tó bá jẹ́ ogójì ọgbìn jalkiyama ojú àwọn kan ó dúdú ojú àwọn kan yóò funfun àwọn tí ojú wọn dúdú iná ni àwọn tó ṣe pé wọ́n ṣe kìfìrí pẹ̀lú ọlọ́run ọba so àwọn afáwa ní àwọn kìfìrí làwọn ẹni yìí náà ni ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ń bẹ̀ wa man ladhina ibtiyaddat wujuhum akafartum ba'da imanikum kì í ṣe bẹ́ẹ̀ ti ṣe kìfèrí lẹ́yìn gbà tí ẹ lẹ́yìn gbà tẹ́ ti kọ́kọ́ jẹ́ mùmínì náà so táwọn fábá wọ́n ń sọ àwọn owó ní àwọn nǹkan yóò ṣẹlẹ̀ sí àwọn kò ní ah, àwọn kan ní àwọn kìfèrí ni ẹni pé mùsùlùmí tó ṣe kìfèrí so àwọn kan ní ǹ mùsùlùmí tó ṣe bídíà ikú àwọn ni ojú wọn ó dúdú bá jọ́gun alkiyama kọ́dá Abdullahi ibn Abbas radiyallahu anhu òun náà dá sí ọ̀rọ̀ yẹn ó ní àwọn tí ojú wọn dúdú ó ní wa amma alladhina swaddat wujuhum ó ní wa amma alladhina byaddat wujuhum fa hum ahlun ó ní tabyaddu wujuhu ahlu sunnah bí Ibn Abbas náà ó ní tabyaddu wujuhu ahlu sunnah wujuhu ahlu sunnah ó láwọn tó bá jẹ́ ojú wọn yóò funfun wàtẹ̀síwádùú ojúhu ahlilbidà àwọn ah bá jẹ́ oníbidà ojú wọn ó dúdú ní ọjọ́ gbìn alkiyama súnà ni pé ẹni tí ó bá fẹ́ ṣẹ̀sìn tí ò ní jẹ́ pé yóò padà dára ẹlẹ́bi tó bá di ní ọjọ́ gbìn alkiyama àfikín yóò dúnni má súnà nabi sallallahu alaihi wasallam ẹni ko ba bá dúnni má súnà nabi sallallahu alaihi wasallam iru ẹni yóò padà di ẹni tí kò ní rí àbàtà yẹni pé omi mú ní ọjọ́ gbìndì alkiyama náà ni sheikh ni ayẹni eh, sheikh eh, almarkhali sheikh rabi almarkhali hafidhahullah wa ra'ah wọ́n ni pé la'annahum ahdathu ba'dahu fa ahlul bid'a fa rasul limadha turidu li'annahum ghayyaru dinallah yẹni pé àwọn oníbídá wọ́n lè wọn tó bá ní ọjọ́ ọgbìn al-qiyama látara pé kíni wọ́n ti yí ẹ̀sìn annabi sallallahu alaihi wasallam padà yẹni pé gbogbo nǹkan tánà ìbá mú wá fún wọn àwọn sì yí padà annabi sallallahu alaihi wasallam tó bá ní báyìí ní ṣe kírun tí wọ́n rí bá sì kí mẹ́bọ̀ annabi sallallahu alaihi wasallam kí máa kùjú wa ní àwọn bẹ́dá tọ́lọ́pọ̀ mọ́ ìrun

ìjọ tó gbọ́ ọ jáde kó masalasi yẹn ní ah ìní dúó masalasi oní hadhihi bid'a oní bid'a lílé ìsìn dálẹ̀ yíò ó ti rọ àhùnkún mẹ́ ọ lọ sí masalasi mi so ní pé tàbá ń ṣerú nǹkan báyẹn tí ń jẹ́ bid'a abáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́lómi la ilaha la ilaha illallah sẹ́yìn pé tí yẹn

so irun pípé tán bá ti pèrún kọmọrí tí àsìkò irun lókù tí wọ́n kírun so lẹ́yìn náà sì ní wèyí àzíkiri kankan tó apá síkiri bá ní sánàbí ọmọ ìyà àzíkiri ni so bẹ́ẹ̀nà tó wá ní tẹ́lẹ́mbá tún kírun tán kò síbi tí Ànábì sọ la ilaha illallah papọ̀ bí ẹni pé ń kálukú ìmà ń wí ti ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá èyàn ma rí nǹkan tí àwọn èèyàn tí wọ́n lọ́mà tí kìí ṣe ara rẹ̀ rárá nínú nǹkan tí ó ti ẹ̀ sí rárá nínú ọ̀rọ̀ alámẹ̀rí ẹ̀sìn yìí títí ìbádà lásán bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà oní ọ̀pọ̀ rẹkẹtẹ ní ọ̀rọ̀ àdíọ́kàn tí wọ́n wọ́n pé he ṣe eléyìí náà ẹ̀tún ó tún wà nínú nǹkan tẹ́yìn mùsùlùmí tẹ́ gbàgbọ́ irú nǹkan báyìí bẹ nínú nǹkan tẹ́yìn gbàgbọ́ sọ tó yẹ pé mùsùlùmí yóò sì gbà pé bó ṣe rí nànà sórú eléyìí òun ní jẹ́ bẹ́dá tí ó sì lọ́pọ̀ má ẹ̀sìn ẹjẹ́ fún alápèjúwe kan oníkéyàn nígbàgbọ́ wípé anábi sallallahu alaihi ìmọ́lẹ̀ ọlọ́run ni wípé ọlọ́run dá látara ìmọ́lẹ̀ sọ ẹ̀rí pírú eléyìí nìsìn tí ẹ bá ń ah, ni kí ah, wọ́n wọ́n ọpọlẹ so bẹ́ẹ̀ sí ni ìyẹn ti tàbùkù anábì sallallahu alaihi wasallam torí pé anábì sallallahu alaihi wasallam kò sọ fún ọ pé ìmọ́lẹ̀ lòun innama ana basharun mislukum èèyàn bí ti yín náà lè mìíràn jẹ́ wọ́n bí mi ní gẹ́gẹ́ bá sì bí ẹ̀yin náà àmẹ́nu tí mo kà fi yàtọ̀ àwọn oníbídá wọ́n ma dá àdádálẹ̀ kalẹ̀ lúkọ pé àwọn nífẹ̀ẹ́ ẹ̀sìn lúkọ pé àwọn bí ẹ̀sìn lárugẹ so bíbídá ṣe ma rínú bíbídá ṣe ma rínú náà ni ọ̀kan náà sálàfi ṣàlàyé ipé albid'atu ahabbu ila ṣètánì ma ń fẹ́ fún yànga ma ń fẹ́ ṣètánì láìkì ẹ̀ kọ́dá ṣètánì ọ láìkì rẹ̀ ju elmaṣíyà ju ẹ̀ṣẹ̀ lọ gbogbo tí bá ti ń jẹ́ aburú iṣu ma ń fẹ́ fún yàní ma ń fẹ́ fún mùsùlùmí pé ma ṣe ma ṣe ma ṣe ma ṣe ṣùgbọ́n àìrípa torí pé kí ni ẹni tí bá ń ṣe àwọn aburú tí mọ kàyí yíò mọ̀ wípé ah nǹkan tí ń ṣe mọ̀ dá ah ọlọ́run sì fẹ́ kì ní yíò ọlọ́run sì fẹ́ kí ní ṣe òun mọ̀ rí pé tó dá lòun ṣe ni inú èṣù ọmọ á pé bá ń so gbogbo ayé fi so ẹ̀sìn lọ́mọ ló ń ṣe so náà ni gbogbo àwọn onítọ̀rí kan ẹ̀sìn lọ́fẹ́sìn ẹ̀sìn náà lọ́fẹ́sìn tí kú yóò pé òun fẹ́ dẹni ọlọ́run òun fẹ́ dẹni tí ó mọ̀ ní karama so ṣètọ́nà wà wọ̀bẹ̀ fún wọn yóò design oríṣiríṣiríṣiríṣi fún wọn so látara pé kí ni àwọn náà ti gba bídíà ní ààyè so iná ni ara àwọn tí wọ́n kábùkù jù lọ́dọ̀ ọlọ́run níjọ́gbìn alkiyama náà làwọn ní bídíà yìí torí pé bídíà yóò ma hàn ẹ̀sìn lè mà ní tí ń jẹ́ ìpínlẹ̀ ẹ̀sìn gangan yóò ma hàn ní èmà so kọ́dọ̀ àwọn tó bá tó wá bẹ́ ṣe ìpínlẹ̀ ẹ̀sìn yẹn gangan wọ́n tó wá di bí aláṣejù lójú àwọn èèyàn ẹ̀wọ̀ lákòjú tẹ́lómi bá rí ọ́nìsìn tó ní tẹ̀sùbá wọn kò kí ní fìtínà ti báyìí àwọn bá ń sọ fún pé tẹ̀sùbá fífà kò ló wá ṣe torí kò ní rí sí nǹkan lóòtọ́ kí ló ṣe lè ọmọ orí kí ló ṣe so torí pé kí ni kọmọ nǹkan tó ṣe lóòtọ́ wọn pé àà ah, ah, fi nǹkan só ń kà ẹtún ní kò dá ah, àwọn tí wá ń filẹ̀kẹ̀ sọ́rùn kí tán filẹ̀kẹ̀ òsà sọ́wọ́ ńkọ́ kí lẹ́fẹ́ sọ pẹ̀lú wọn so ma ẹni tí ẹ̀sìn ọlọ́run bọ̀ bá yé tí Islam òun náà ma wo pé kíkà lásán àsìbìtì báyìí

takọ̀ ẹ̀bá rí nìsinmi a ni ah, a ajẹ́ pé ta nábi ṣe nílẹ̀ iná ṣe yìí so bákan náà kọ́dọ̀ àwọn hadith tó tún wá fún tẹ́lómi tó máa ń kóòtì ipé ọ̀kan àwọn ìyàwó ànábì ó jòkó ó wá ń ka kóró làbídùn ànábì wá bá ànábì wá sọ pé ah fún mi ní àtúkárù kan tó bá ṣe ó lórí ju jòkó rẹ̀ tó jòkó yìí lọ so wọ́n ní ṣẹ́rí kìí kóró làbí dùn yẹn àdísì wọn àdísì ọlẹ́sẹ̀ ńlẹ̀ ni àdísì tọ́ ẹ̀yìfù ni èyí tó wà sọ̀hí tí ń bẹnu sọ̀hí muslim òun náà ni anábì bá sọ̀fíya ó jòkó ń rí azkar anábì wà lọ anábì dé kò sí pé ń ka nǹkan òǹkà níbẹ̀ kò sí mbẹ̀ ní ìtò lálàáfíà so eléyìí ìgbà tán bá sọ pé anábì sallallahu alaihi wasallam kìí ṣe nǹkan nínú ẹ̀sìn ó yẹ kí nǹkan yẹn kó tó yàn

ọmọ lọ lè ń pa in ti ń jẹ́ súnà nẹ́bí yóò jí káàyàn gbàgbé rẹ̀ ni yíò nǹkan tó láburú ipé a tẹ̀sùbá yíò kìí jí káàyàn ọmọ pé ọwọ́ ni anẹ́bí ma ń lò ma ìyẹn gan tó ní tó ẹ̀kọ́ fìmọ̀ pé a àbúrú ní kìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ albid'atu ahabbu ila shaitan pé suman fẹ́ràn bid'a pé bayi rẹ̀ jẹ́ kanlẹ̀ pẹ̀lú bid'a itoro ma rò pé sheikh ni eh sheikh imam al-auza'i ni wọ́n ní pé torí pé kíni wa inna albid'a wa inna al-ma'siyata yutabu minha wọ́n tẹ̀rí tẹ́ bá rí en tún ṣe lọ́hùn yu padà túbá kola yo mo túbá ó lè setan ko ge Ọlọ́run ma fi ma mi mi na mo tún lè ṣe run kan so yo túbá amen tún ṣe bid'a kò ní túbá torí kò ní rí pòun ṣe lọ́hun wà innal mubtadi'a la yatuba oníbídí ò ní túbá yọ bá ń só ni àfitọ́lọ̀ bá bá ṣàánú rẹ̀ dé torí kò ní rí nǹkan yẹn pé òun ṣe ọlọ́run ọba ní pòun ṣe tí ọ̀dá ṣe tí ò rí pòun ṣe tí ọ̀dá bóòlù sí fẹ́ túbá tí bá ìpọ́lọ̀ kan wá tó bá kí ọ jẹun ní bídá ẹni tó bá ń jẹ tí ń ṣe bídá ní ọjọ́ ọgbìn alkiyama àwọn mẹ́láíkà wọ́n lè kú níbi àbátata annabi sallallahu alaihi wasallam torí kò tẹ̀lé ìlànà tí annabi sallallahu alaihi wasallam tó là kalẹ̀ kò tẹ̀lé wíyẹ̀ ni pé ìlànà ìfẹ́ inú tiẹ̀ gbogbo tó bá ń sọ fún yàn pé bídá náà lélẹ́ yìí tí wọ́n sì bèèrè pé báwo ló sì jẹ́ bídá torí tí ìbá ṣe bídá tó bá pè fún yàn bídá èyàn gbọ́dọ̀ gbá o òun náà ni pé yàn wà dìkí lè sì jẹ́ bídá lápìjú ní kí wọ́n sọ wọn pé ni èyàn gbọ́dọ̀ bèèrè peter lọ sáwájú yín nípa pé síbí ni bídá pé bídá síbí ni ẹ̀sọ̀ àwọn àfáà àbáwọn ni bí kí owó fẹ́ ní ṣe kó ní microphone àwọn fi sọ̀rọ̀ ní kí ló dé kó ní fi dé àní so rẹ̀ kí ló fà tí ó fi jẹ́ bídá so ẹni tó fún yàn pàtàkì bá jẹ́ afá súnà tó ń pé kí ní bídá ni kódà nǹkan mí jẹ́ bídá tó ní pé kìí ṣe kí bídá tí yóò mú yàn jẹ́ ẹlẹ́ṣẹ̀ kú jẹ́ pé ah, jẹ́ gẹ́gẹ́ bí pé èèyàn ń jẹ́ kífèrè èèyàn jáde kónú islam bẹ́ẹ̀ ló sì wà nù bẹ́dà náà tó sì pé èèyàn ó ṣe èèyàn jáde kónú islam so irú à ń lo sí bí irú à ń bá tẹ̀sùbá kì í sí pé n tó lè múyàn jáde kónú islam ni so àbí yàn zikiri jamai yàn zikiri lápapọ̀ kì í sí pé lè múyàn jáde kónú islam àyíwáyàrú alárùwàlẹ̀ mọ́sáfẹ́ra nǹkan kan tó tà pẹ̀ ní bídí àwọn kì í sí pé lè múyàn jáde kónú islam àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà ìyẹn gbọdọ̀ jìnà sí torí pé kí ni kíyàn ọba ti sọ́ra fún àwọn bídíà kéékèèké kò ní jọyàn lójú láti lọ lè rí sínú bídíà ńláńlá suna ni alimamu barbahari alayhi rahmatullah ni wọ́n fi sọ pé ihdar saghar al-muhdasat wọ́n ni sọ́ra fún àwọn bídíà kéékèèké sọ́ra fún mọ́dẹ̀bẹ̀ ó wa iná tasiru qibaran ó náà ní padà mọ́ ń padà ń di láńlá mọ́yàn lọ́wọ́ tí ó lìdì yàn sí ibi láńlá tó lápẹjú ẹni ìsìnkà tó bá sọ pé mọ́ ṣe bí dáa mọ́ mọ́ pariwo ṣe sí kiri mọ́ pé wọ́n sọ pé bí dáa so kan àdúrà ni ọmọ ṣe ọgbà nífi padà di gbàtí yàn ti lè gba èyí tí kò lókọ àlìjànú nú tó sì mọ̀pá náà bí kọ ló ṣe so yóò rọrùn fún yàn náà láti lè fàyàn débi tí ó gbà tí ó lókọ àlìjànú nú torí tó kéré wọn ọ̀kákún yọ́kọ̀rọ̀ wá wọ́yàn débi ìlànlá súnà ma ń dá ahàlù súnà mà súnà ní kó jìnà sí tá ń pè ní àdádálẹ̀ gbogbo tó bá ti lè jẹ́ pé àdádálẹ̀ nínú pàtàkì lọ́n tó bá fẹ́ jẹ́ ahàlù bídá àti ìṣe bídá pẹ̀lú ìjálù súnnà kí lọ papọ̀ kí lọ papọ̀ ẹwọ́ àti mọ̀kálẹ̀ kan tí Ibn Abbas sọ Ibn Abbas ní àwọn tó jú wọn ó dúró níjọ̀gbìn al-qiyama àwọn náà ni ahlul bídá àmá àwọn tó jú wọn funfun gbò ní ọjọ́gbìn al àwọn náà ni ó kéré wọ́n ni ẹ̀sọ́bí tẹ́ bá ti gbọ́ gbólóhùn alùsùnà rí so gbólóhùn alùsùnà rí lẹ́nu Abdullahi ibn Abbas tí kó sọ́ábà nábi ní ó sọ alùsùnà jáde báyìí tó bá díjọ́ gbìn alkiyama àwọn tó bá jẹ́ ahàlùsùnà ojú wọn yóò funfun àwọn tó bá jẹ́ alùbídà ojú wọn dúdú gbò yẹn ni pé wọ́n wà nínú ìbínú Ọlọ́run sùnà ni pé bídà nínú nǹkan tí mùsùlùmí tó bá fẹ́ ṣẹ̀sìn ó gbọ́dọ̀ jìnà sí ó ń ṣe níbi ìrun ni ó ń ṣe níbi àdúà ni ó ń ṣe níbi àdúkárù ni gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe ìyẹn gbọ́dọ̀ jìnà sí bídá ìyẹn fẹ́ kúmẹ́ ní jìnà sí bídá ìyẹn fẹ́ ṣe ìyàwó ní jìnà sí bídá gbogbo tí ẹ bá fẹ́ ṣe kí o jìnà sí bídá bídá yìí ìwọ́n lè dáàmà àfi kó jẹ́ pé bóyá ìyẹn ti ní àwọn príncipù kan lọ́wọ́ torí príncipù bídá tí wọ́n fi ń dá bídá mà tíra kan bẹ̀tọ́ pé ní qawaidu ma'rifatil bid'ah àwọn príncipù nǹkan tí a máa fi ma bid'ah torí pé kí ni níbòmí bid'ah máa ń yàtọ̀tọ̀ sí ara wọn nílùú kan sílùú kan kọ́dà lórílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan tí kí bid'ah yàtọ̀ so ẹni tí ó bá dá bid'ah máa yàtọ̀ sí nǹkan tí ń jẹ́ al so irú ẹni yẹn ó lè máa pàápọ̀ mọ́ra wọn bí Sudan kí wá fẹ́ kíra yín kí wá fọwọ́ gbá wọn láyà àmọ́ fọwọ́ gbára wọn láyà láyà báyìí kí wá ní sánàbí ló ní ọmọ fọ́ra yín gbára yín láyà wọ́n ni kò wí bẹ̀rẹ̀ pé sálámù lọ́la sálámù àbídí àlẹ́ ṣe wọn náà kì í ṣe bẹ́ dáa torí pé kí ni fọwọ́ gbára wọn kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yín wọ́n sọ pé wọn fi rọ́pò sálámù wọ́n sálámù tán ó tó fọwọ́ gbára wọn so ara aládàá tí wọ́n yẹn kò sí tako nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí yóò bá ti takùn kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé àládà yìí náà ní ń jẹ́ tí ó mọ̀ jẹ́ àládà náà ni irú ẹni sìn ẹlòmíì bí mo fẹ́rẹ́ yán ọ̀rọ̀ yẹn nípa ọ̀rọ̀ bóyá èèyàn ń ṣe ìyàwó ẹlòmíì lè ní gbogbo èmi ní alọ́lẹ̀ so kò sí nínú ara ìyàwó àmọ́ nínú àwọn àládà tí ó tako ti ń jẹ́sìn ni torí bí ká fún ó burú ń bẹ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni pé mùsùlùmí ní kókó ó ṣàgbọ́dọ̀ jìnà sí nǹkan tí à ń pè ní albeda kó mọ́ di ọjọ́ gbìn alkiyama kí wọ́n wá wà nínú àwọn tó ṣe pé ọlọ́run ní kí àwọn màláíkà kí wọ́n máa lé wọn kúrò nínú ibi àbàtà tí ọlọ́run bá fún ànábì sallallahu alaihi ní pé àbàtà omi ní ọjọ́ gbìn alkiyama kí ọlọ́run bá kí ó fi wá sínú ẹni tí yóò mú níbi àbàtà yìí سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك تتبارك عليكم السلام Naam, ìbéèrè nípa àláàdà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó fífẹ́. Wọ́n ní pé tí wọ́n bá wà nílùú kan tí wọ́n ní pé tọ́

ẹmú obì tàti wà kí o fún ẹni 40 ṣùtì ibá wọ́n ni ẹmú tàti wà kí o fún ẹni 40 kí o jẹ kó lè kọ́mọ́ jẹ pé òǹkà yẹn náà ni ṣùtọ́ akẹ́yàn bá fura sí pé kankan bẹ níbi òǹkà wọn yẹn náà so náà ni kí yapa nǹkan tí wọ́n là kalẹ̀ kọ́mọ́ láì pé báwa so irú ẹ̀mbó mi náà lè ní kan mú ṣúwá lè ní kan bá jẹ́ pé wọ́n jẹ́ náà ni èyàn ò fún wọn náà ní tí bá ti kàá àbí wọ́n tó bá ń kò bá fẹ́ yàwó lọ́dọ̀ wọn ó fún wọn náà ni àmọ́ tí ẹ bá mọ̀ pé nǹkan mí ni wọ́n fi ń ṣe ikú wọn ti gbà pé obì yìí òun ni obì kú dànù ṣòrógbó òun gbó èèyàn so àwòye fún yàn lórí eléyìn wọ́n ní kí ló dé àwòye fún yàn so ẹ jẹ́ ká fún yín níṣu ni àmọ́ so gbogbo eléyìn náà ni nǹkan tí yàn gbọ́dọ̀ mọ̀ so wallahu a'lam naam alaikum salam ẹ̀ naam ìbéèrè ni pé ok naam nípa kí èèyàn jẹ́ ọmọ inú ilé kan ní àwọn kọ́ra àwọn jọ àwọn máa ń ṣe mítìnì so láti fi wá nǹkan kan sínú ilé ni àbí àwọn sáà ń ṣe mítìnì nínú mọ̀lẹ́bí kò sí tí ó burú níbẹ̀ àfi tó bá ṣe pé mítìnì yẹn ń bá ń dá lórí ìbàjẹ́ àbí ọ̀tẹ̀ so kò sí tó burú níbẹ̀ kí o pé ah, inú ilé wa yí ẹjẹ́ ká kúra wa jọ so kájọ máa ṣe mítìnì àkọ́kọ́ náà kọ́ ni so lẹ́yìn náà bóyá a ní ẹ̀yìn kìnnìkan sọlọ́wọ́ bá náà sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ máa ran ara yín lọ́wọ́ lórí ìbẹ̀rù ọlọ́run àti iṣẹ́ rẹ̀ ẹni pé kẹjọ papọ̀ lórí rẹ̀ kò sí tí ó burú mẹ́ àfi tó bá jẹ́ pé ìpéjọ yẹn wọ́n fẹ́ máa labédà àlọ́ so ìkẹjá máa ṣe mítìn so yín ò sí nǹkan tó kò sí tó burú mẹ́ wọ́n tó kí wọ́n bá gbọ́ gbàtán bá ti fẹ́ ṣe bédè àyẹn wọ́n mọ́ bá wọn débẹ̀ gbàtán bá bẹ̀rẹ̀ mítíìnì ní kọ́ máa lọ láti lọ lè participate tó wáyé kí kí wọ́n ṣe níbẹ̀ so wallahu a'lam ìbéèrè kejì nípa àwọn end of the year party táwọn èèyàn máa ń ṣe tí ní bóyá ní schools to ní pé wọ́n fẹ́ ṣe party wọ́n fẹ́ ṣe àpèjẹ nígbà tí wọ́n parí ọdún so wallahu alam ní tí ó hàn sí mi òun náà ni pé tí wọ́n bá ti fi bédé àbọ̀ tí kí wọ́n fi bédé àbọ̀ ní ákẹ́ kùránì ẹ̀ẹ́sà síkìrí ẹ̀ẹ́sà dúà ìníkan tó pé wọ́n kàn kó àwọn ọmọ tí wọ́n wà nínú skúù pé àwọn nìkan kàǹkan so kan sì parí rẹ̀ so kún kálukú sì mìírí nǹkan tó burú mẹ́ tó bá ti lọ́pọ̀ mọ́ ẹ̀sìn tí ó ní sí wọ́yá alákọ́já kọ́ wá sí wà sí fún wa àbí alákọ́já kọ́ wá kíkùrá níbẹ̀rẹ̀ ní kankan á tó burú léyìn náà nìkan tí kọ̀ bá mú níbẹ̀ takọ́ kan jẹun سبحانك اللهم وبحمدك أشهد أن